الله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل في سورة البقرة في الآية الرابعة والثلاثين بعد المئتين أعوذ بالله من الشيطان الرجيم والذين يتوفون منكم ويذرون أزواجا يتربصن بأنفسهن أربعة أشهر وعشرا فإذا بلغن أجلهن فلا جناح عليكم فيما فعلن nípa àdájọ́ mi èyí tó yàtọ̀ sí èyí tó yàtọ̀ sí ń sọ nípa rẹ̀ lẹ́yìn ìgbà tó náà bá ti sọ nípa fífẹ́ àti kíkọ̀ obìnrin sílẹ̀ àti wípé obìnrin tí wọ́n kọ̀ sílẹ̀ àti àìjẹ́. ọlọ́run bá tún sọ̀rọ̀ rírì ọmọ lẹ́yìn tá a kọrọ ẹni sílẹ̀ ọlọ́run bá wá ń sàlàyé ìdá tóbìnrin tọkọ rẹ̀ kú nítorí kámábà lérò wípé irú ìdá tóbìnrin tí wọ́n kọ sílẹ̀ iná ní ìdá obìnrin tọkọ rẹ̀ kú. káma bá lérò pé kankan náà lọ́nà bá ti tún ṣe àlàyé inú ayé ni ọlọ́ni ọ̀lẹ́bí iná ìṣòwò fọ́ọ̀nù mìíràn àti pé àwọn ẹni tí wọ́n ń kú nínú ẹyin tọ́lọ̀ ń gbẹ̀mí wọn tí wọ́n dò nínú ẹyin ọ̀yẹ̀dọ̀rún náà ìdúwádìí tí wọ́n ti fi àwọn ìyàwó sílẹ̀. لا ينفونا يتربصن بأنفسهن أربعة أشهر وعشرة آية آية وجه وولوس وقولا مدو مثل قومي لا ينفق تتريس تسماني تجمعوا فإذا بلغنا ajalahun àti pé ní ìgbà tí oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá ìgbà tó lè pé wọ́n jókòó oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá tí oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá ìgbà tó lè pé fala junaha alaykum fima fa'alna fi anfusihinna bil ma'ruf ẹ̀yin ọ̀lẹ́ kánà nípa nípa bá fi ra wọn sí nípa ògì tí wọ́n bá ti ojú tí pa ara tí wọ́n mú láti fi máa wọ́pọ̀ mi ẹ lẹ́sẹ̀. ojú lori kan lórí yín ti jókòó yùn àìjókòó yùn ó lè bí wàhálà tí ti lè jókòó oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá ọlọ́ọ̀lẹ́yìn ọ̀tẹ́sẹ̀ kan mọ́ nípa àwọn ohun tí lọ́nà tó dáa tí ò takò fún ọlọ́run tó sì takò ìtọ́jà sàtì ò takò fún ọlọ́run. ìyẹn kó bìnrin tó kọ rẹ̀ fún yẹn tó bá ti sòsù mẹ́rin àtijọ́ mẹ́wàá ó ti sèǹtọ́ lọ́nà pàlà lẹ́yìn rẹ̀ kí ọmọ múra ọmọ sóge tó bá yẹ kó ń wọ́kọ̀ kò sí ẹ̀ṣẹ̀ kankan lórí nípa oge tí wọ́n bá tún ṣe lẹ́yìn eléyìí lókùn màtó bá jẹ́bi màrú kò tako fi ọlọ́ kò sì tako àṣà kan nínú àwọn àṣà yín tó náà tako fi ọlọ́. ọlọ́run bá ní ọlọ́hu bímọ àtàmẹ́lú ọ̀nàkọ́bí ẹ̀ ọlọ́run bá olùfúnni ròyìn o nípa gbogbo nǹkan ẹ̀sìn ọmọ gbogbo nǹkan kọ̀bí ẹ̀ ọ̀nà tó mọ̀ nípa gbogbo nǹkan tó ṣe pé nǹkan kan ò sí tó ṣe kọ́ náà bá kọ́ máa. lẹ́yìn eléyìí nínú àyà yìí ọlọ́run máa ń ṣàlàyé fún wa bí àwọn ọkùnrin tí wọ́n ń kú wọ́n ń fa ayé sílẹ̀ ṣùgbọ́n tó ṣe pé ńgbà tí wọ́n kú wọ́n fa ayé sílẹ̀ yẹn wọ́n kú obìnrin sílẹ̀ láyé wọ́n kú fìyàwó sílẹ̀ láyé àwọn àlòfin tó wà nù àyà ìbáwí yàtọ̀ sí ọkùnrin tó kú tí ò fi ìyàwó sílẹ̀ láyé àbí èyí tó kú tó ṣe pé ìyàwó tó fi sílẹ̀ sáyé wọ́n ti kọ́ra wọn ọjọ́ ti pẹ́ wọ́n ti pín yà ọjọ́ ìyàwó fún wọn òun náà fi ìyàwó lẹ̀ sáyé èyí tó kú tí ìyàwó ti ń bẹ lọ́dẹ̀ kó tó di kó kú òfin yìí ọjà mọ́. ويذرون أزواجا أزواجا جمع زوج أسمى بالزوج náà lẹni kejì ẹni tá à ń jọ ń gbé èèyàn oríṣi kejì tá à ń jọ ń gbé ni wọ́n pè ní zawj wọ́n ní ká pè ní zawj òhun ni lárúbáwá èyí tó hàn jù tó dúró déédéé jù yàtọ̀ sí kápẹ́ ní zọ́wọ́jà yàtọ̀ sí kápẹ́ ní zọ́wọ́jà tó ń sí kápẹ́ ní zọ́wọ́jù yìí òun ni tó dáa ní lábá tó sàn ó tilẹ̀ jẹ́ pé zọ́wọ́jà tó náà sàn òṣùwọ̀n zọ́wọ́jù ó sàn jùlọ torí ẹ̀ ni wọ́n ti ṣe jẹ́mù rẹ̀ lórí àjùwájú tó bá jẹ́ pé mufradu zawja ni wọ́n bá lò ní wọ́n bá ti jámù rẹ̀ ní kíni zawja. torí rẹ̀ wá sọ wípé zawji fil bayt ìyàwó mi bẹ́ẹ̀ lé àmọ́ tí èèyàn bá gbé di lárúbá dáadáa tó sì fẹ́ túmọ̀ lórí èèyàn lé ní ọkọ mi bẹ́ẹ̀ lé sáwà lọ́kọ̀ ọkùnrin tòzọ́ òjì ìyẹn nìkẹ́ni kejì mi táǹfì jọ ń jẹ lọ́kọ láyà ńbẹ. wọ̀nyẹ̀dọ̀rú náà ẹ̀dù wáyẹ̀dẹ̀ ìfòmí sílẹ̀ láyé ẹni tó kú tó fi ìyàwó sílẹ̀ láyé ìyẹn ni pé ńgbà tó kú ó níyàwó yẹtọrọ bọ́ọ̀sì náà bẹ hàn kò sí hẹ́n ìyẹn ni pé àwọn ìyàwó yẹn o wọ́n ó sì sùúrù wọ́n rò sẹ̀ wọ́n rò sẹ̀ nílé àwọn ọkọ wọn yìí báyìí lẹ́yìn tọkọ ti kú arba'ata ashhurin wa 'ashra oṣù mẹ́rin àti mẹ́wàá eléyìí jẹ́ àti ọlọ́run wa fáwọn obìnrin tó ti kó àwọn ọkọ wọn kú wọn fi wọn sílẹ̀ pé àwọn obìnrin yìí wọ́n á jókòó sí àìjẹ́ àsìkò ìdá ẹsì jẹ oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá ṣùgbọ́n náà bá wọn kò sọ pé arba'ata ashhurin wa 'ashara wọ́n sọ pé wa 'ashra wa 'ashra yẹn ó túmọ̀ sí pé ìjọ tí obìnrin bá bẹ̀rẹ̀ sí ní jókòó jíjókòó tí ó jókòó ooru àti òru mẹ́wàá ni ó fi jókòó kìí ṣe ọjọ́ tọ́jú sùn mẹ́rin àtijọ́ mẹ́wàá òru tíṣirò rẹ̀ jó sùn mẹ́rin àti òru mẹ́wàá ni ó fi jókòó yàtọ̀ ń bẹ láàrin kápé oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá ọ̀sán ni ó fi jókòó àti kápé oṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá òru ni ó fi jókòó ìyàtọ̀ ń bẹ láàrin jésù. eléyìí tó túmọ̀ sí pé ẹni tí wọ́n fẹ́ jókòó ìjà lákòókò rẹ̀ kú lónìí tó bá bẹ̀rẹ̀ lọ́la àní sọ fún kó ti lè kàn lórí àtìlẹ́ ọ̀tún lábàámọ́. ọkọ mi kú lónìí ó sì bẹ̀rẹ̀ ẹ̀dá lónìí bẹ́ẹ̀ sì ni ìjókòó pọ̀pọ̀ òun kú lónìí àní sọ pé ó ti ṣe tòní olùgbà sílẹ̀ ọ̀la bá wọn. òun náà máa kà kí sọ̀tún torí àṣírà kìí ṣe àṣírọ́ torí tó ń jẹ́ àṣírọ́ yẹn ni àyà wọ́n àṣírọ́ ayé làyàlì ká èso jù bìbàánà tóbi wá ti tuntun mẹ́rin tó wá ti jẹ́ tó kú ọdún mẹ́wàá ṣùgbọ́n kò sí ìkpóru mẹ́wàá tọ́ba gbé báàgì rẹ̀ ní déédéé òun fẹ́ wọ̀ olóhùn ti parí ẹ̀ẹ́dà ànìkàlà ó sì tún kóru kan nítorí pé olùwà sílẹ̀ bá wọn kóru tó lọ sílẹ̀ ń jẹ́ tó jẹ́ tọba wa lọkọ lásìkò tó ràn sí wọ̀nyí níjọ́ tó pé àtijọ́ mẹ́wàá wọn kò sí pé àti òru mẹ́wàá lásọ pé ìyẹn kò so torí pé ẹni tó lọ́wọ́ bá ti léwọ̀ kò náà ní tó gbìyànjú ọlọ́kọ nígbà tó ti àìjà lọ ìwádìí àìjà tó kọlá ìwádìí àìjà tó wà bẹ́ẹ̀ ìwádìí àìjà tó ń ṣe àìjà kó rán kọ́lẹ̀ àbí àìjà kọ́kọ́ rẹ̀ kú ìgbọ̀dọ̀ lọ́kọ̀ọ́ gbà látàkìyèsí rẹ̀ lẹ́yìn fi hàn àǹfààní tí ń bẹ sí ìdílé arúbáwá gbígbọ́ àǹfààní tí ń bẹ sí ìdílé arúbáwá ní mímọ̀ òfin ẹ̀. ìrẹ́ tí wọ́n bá wà lè ké tí wọ́n kọ́ àwọn tí ó dààmú tó tí wọ́n kọ́ wọn lẹ́kọ̀ọ́ pé tí wọ́n ka nọ́mbà láti ibìkan sí ibìkan ẹ̀ nọ́mbà yàtọ̀ sí dáńkà lakọ̀ àti làbò. tòtí nọ́mbà bá ti yàtọ̀ sí dáńkà kà from three to ten tí n dá kàn tó bá já kọ nọ́mbà ọjà bò tó bá sì já bò nọ́mbà ọjà kìíní àkọ tí wọ́n ti bá wọ ọ̀rọ̀ lọ́dún ní ọ̀bàdà ẹ̀ṣọ́rí wà ṣọ́rọ̀ á ṣọ́rọ̀ ó túmọ̀ sí pé làyà ni àmọ́ tó lọ́nà bá gbọ́ wà á ṣọ́rọ̀ ó túmọ̀ sí àyíyá àǹfààní wa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ because gẹ́gẹ́ bí àpèjúwe tá a mú àyè sẹ́ni kí wọ́n ti ń bá títí ń dọ́gbọ́n sí àpò òfẹ́fẹ́ òfẹ́fẹ́ ṣùgbọ́n àgbọ̀dọ̀ discuss ní láti yẹn ní ọ̀rọ̀ fẹ́ẹ̀ títí sílẹ̀ ọjọ́ kejì òkè náà. Ẹnjẹ olúmọ atán òní náà ni ókè máa wá láti lẹ́yìn Magrib kàlá ó sì tún ṣe tèmi tó ní kò tí ì parí lọ́jọ́ oṣù tẹ́lẹ̀. ìdájọ́ yìí wípé tọkọ bá ti kú obìnrin ju oṣù mẹ́rin àti mẹ́wàá ọkàlì gbogbo ìyàwó gbogbo ìyàwó èyí tó ti wọlé àti èyí tó ti wọlé ọ̀fẹ́yàwó ó ti wọlé ọwọ́ àpò oṣù mẹ́rin àtòrò mẹ́wàá ọ̀fẹ́ yàwó ẹ̀sọ́ yìí wọn kò tí ì wọlé tó fi kú oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá. tọ́ fẹ́ràn kófin ọlọ́run ò ní wípé tẹ́ ẹ bá kọ́ ọ lẹ̀ tí ò ti wọlé. onífẹ́ àìjà ṣùgbọ́n fi ọlọ́run fún ma ẹni kété bá kọ́ ọ lẹ̀ kó tó wọlé ẹ ti sọ iṣẹ́ fún sọ́dà pé wọn ní súnmọ́ ọ̀rọ̀ ìdajì ń tẹ́ lẹ́sìn ní ọgbà ni ìlà ìyàwónà ọ̀ yàwó ọ̀lẹ́dẹ́ bìyẹ̀dẹ́ ọ̀pẹ́tù níkà wà ń dáàbò akọ̀rọ̀bù lè takọ̀wá wọ́n lè tẹ́ǹtẹ̀ wọ́n fọ́ọ̀lá bẹ́yìn náà. so àyàfi gómìnà yẹn bá ta àwọn ìlú kúrò pé máa wọlé sàn kankan wà tó ń kú tí ìwọlé tó fi kọ́ ńlẹ̀ àbí pẹ́ẹ́tẹ́ kí ẹni tó ṣe pé sísọ ìgbé ọwọ́ rẹ̀ lọ́wọ́ àti bàbá rẹ̀ àwọn ni bàbá lọ́ọ̀ fẹ́ mọ́ nígbà pẹ̀lú kí nǹkan lọ́wọ́ rẹ̀ dájú ńlá nígbà ẹ máa lọ kókóró kò ní sẹ́rí dà áfúlàn lóko tó kọ́ ọ́ lẹ́kọ̀ọ́ tó wọlé ṣùgbọ́n bíi tó bá kú kọ́ tó bá kú yóò sùsù mẹ́rin àtòrú mẹ́wàá tọ́ obìnrin tí yẹn wá kú tó fi sílẹ̀ nínú òfin ṣẹ̀ríà obìnrin yóò jogún yẹn ó kú kò tí ì wọ́ kò tí ì wọ́ tí wọ́n fi ẹ ti sọ èyí bí kò ọmọ yàrá tí ó kù sí ẹ̀ ń gba dọ̀tí kún bẹ́ẹ̀ yóò tọ́ tún la kó tó wọ̀ bẹ́ẹ̀ ọ̀tún là ń lẹ́ retí lọ́wọ́ bá ní kí ọ̀rọ̀ tí ó pé obìnrin yẹn ọ̀wọ́ ọpẹ́ ti so èyí tó sì kọ́ ọ́lẹ̀ tọ́nà ju ní kọ́lọ́jọ́ kó dé fún ọ yóò jogún rẹ̀ torí pé kí lọ náà ìyàwó rẹ̀ kò tí ì wọlé wọlọ́mọdé ọjọ́ yóò ṣètò wọlé ìwọ ló ń jọ wọlé tó bá tó bá kó wọkọ wọlé ló ti wọlé. tọ́ ẹran olùmọ́kù pátápátá lórí ilé pé obìnrin dáa fẹ́ yìí sàfẹ́sọ́nà àti fẹ́ ṣùgbọ́n kò sí ìwọlé tó náà kọ́ yóò ṣe àìjà nítorí pé kí ló náà ìyàwó. ẹ̀rí tá a lò fún pé tí o ti wọlé náà lójú oṣù mẹ́rin ìjọ mẹ́wàá tó mú kẹ́ni náà olùmọ̀ọ́kè lórí ọ̀nà ní àyà yìí ó gbòòrò débẹ̀ wọ̀lẹ́dínà yatawaffawna minkum wa yadharuna azwaja azwaja kalimatun mutlaqa wọ́n fi ìyàwó sílẹ̀ ìyàwó kárí ètò ti wọlé ó sì kárí ètò ti wọlé lópin ìgbà tó ti fẹ́ ti ṣe kíni ẹ ti sọ èyí. tọ́ bákan náà àdéhìí etí fún mẹsàn-án ọ̀bí ọlọ́wọ́ àná wọ́n bi léèrè nípa ọkùnrin kan tọ́fẹ́ obìnrin kan tọ́wọ́ fi obìnrin sílẹ̀ síwájú kóbìnrin yìí tó wọlé láì kò tí ì sọ. So, iye tó ń fẹ́ fún sọ̀dáàkì. àwọn èèyàn wá ń lọ wọ́n ń bọ̀ wọ́n tá ń bí mọ̀tò léèrè béèrè kò sọ̀rọ̀ tá ń bí léèrè béèrè pé nìkan kú fìyàwó lẹ̀ kò tí ì sọ ètò fún sọ̀dáàkì. tọ́ ibùdó mọ̀tò wá ní àkóòdù fi máa tẹ̀sí yan lẹ́nu pé kí n sá dáhùn àjẹkí màá fi màá dáhùn lérò tèmi tẹ̀lé ìyọkù sọ̀wọ́ abẹ tàmí ọ̀gbọ́ tó bá ṣe déédéé àtúndọ̀ lọ́nà wà ìyọkù kọ́kọ́ án tó bá sì jẹ́ àṣìṣe tẹ̀mí ní wọ́mìnà ṣẹ̀kọ́ án àtúndọ̀ mi bákan náà látọ̀dọ̀ èṣù ti wá wàlúwọ̀ wọ̀rọ̀ tó lóhùn bẹ̀rẹ̀ ẹni mẹ́rin ṣùgbọ́n ọlọ́run bá ti òjíṣẹ́ rẹ̀ kò sí ń tọ́kàn pẹ̀lú àtìsí tí mo sọ. láhùn sọ̀dà kò kàmílẹ̀ sọ̀dà kì í tó pé lóbìnrin yẹn ọgbà tóró ti kú òfin lẹ̀. ìdàgbé yàtọ̀ ń bẹ láàrin ẹni tá a kọ́ ọ́lẹ̀ ká tó kú tí o ti wọlé tá a ti sọ pé báyìí láàmú eléyìí mẹ́rin ló la gbé wá ìdajì sọ̀dà kìí ẹni tá a kọ́ lẹ̀ ká tó kú láì sí ìsọ yìí tá a fẹ́ fún sọ́dá sí a sì kọ́ lẹ̀ kó tó wọlé eléyìí náà lá ní màmá ti ti rú wọn nà ẹfun ní àwọn nǹkan àgbàdo owó ẹfun ní eke tó bá wù yìí alẹ́ mú fẹ̀rẹ̀ kọ́dọ̀rọ̀ wọ́n alẹ́ mú kọ́dẹ̀rẹ̀ kọ́dọ̀rọ̀ mẹ́tẹ́rẹ́. بالمعروف حقا على المحسنين dáadáa lélẹ̀ ẹni tó lówó kó fún níye tí ọba rọ̀ lọ́rùn láti rẹ̀ ẹni tí ó sì ní kó nù fún níye tó bá rọ̀ náà lọ́rùn láti rẹ̀ ṣùgbọ́n ìwọ ti kú nì ìyàwó yìí ti wọlé àpò ti wọlé ó sì sọ ètò ọ̀fẹ́ fún sọ́dà kí tó fi kú ẹ̀ ọ̀fẹ́ yàtọ̀ sí tọ́wọ́ náà ẹ̀ fúra ni ìtumọ̀ ibùdó màsúlù fi lè tètè dáhùn. tó bá kó àná àbọ̀ àná àbọ̀ àná àdéhùn àná ìṣòwò àdéhùn àmọ̀ ẹ̀yẹ. tọ́ ibùdó màsúlù rọ̀bí ọ̀lá àdéhùn àbọ̀ àná àwọn ọmọ nínú súnà ṣùgbọ́n àwọn dáhùn lè rori dáhùn má ṣe déédéé tọ̀tọ̀ lọ tó bá ṣe déédéé tọ̀ látọ̀dọ̀ wọn àti látọ̀bí sùn kò sí tọkùnrin àti òbí ṣẹlẹ̀ ńlẹ̀ tó bá jáde tọ ó ní sàdáàkì ni wọ́n gbà pérépéré sàdáàkì ni wọ́n gbà pérépéré yóò gba sàdáàkì rẹ̀ lágbàpè wọ́n wọ́n kẹ́lẹ́ rẹ̀ insha Allah bẹ́ẹ̀ sẹ́ wíyẹn náà ọ̀rọ̀ Ibn Mas'ud radiyallahu anhu tí wọ́n ní tó bá ti dédé o famin Allah tó bá ti dá ti ṣe látọ̀dọ̀ àwọn sátọ̀dé ni kò sí tọkàn náà ti fi ṣe rẹ̀ lẹ̀. gbólóhùn tí wọ́n lò yẹn ọ̀pọ̀lọpọ̀ nínú ẹni tí máa ń kọ̀wé lónìí náà ló máa ń lò. tí ẹ̀ ń kọ síra jẹ́nẹ́rálì ìgbà fẹ́ nínú introduction letter irú ọ̀rọ̀ yìí máa dábàá wáyé yìí máa dábàá wáyé bẹ́ẹ̀. ike tọ̀ ìwé ni mo fẹ́ kọ yìí o èyí tí ọba ti déédéé nínú ìyànjú mi lọ́lọ́run ti wá ètò bá ti dá ti sé ń bẹ̀ ọ̀dọ̀ mi ọ̀dọ̀ èṣù ló ti wá sí tọkọ náà àti ìṣe rẹ̀ bí àṣìṣe ọwọ́ pọ̀ apá ti lọ tí wọ́n á kọ́ àwọn ìṣe ńkọ́ tí wọ́n á ṣe ńkọ́ ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìrọ̀ ọ̀rọ̀ ìmọ̀ wà mí yàtọ̀ sí àwọn research àmọ́ àwọn àwé tẹ̀ ń kọ tó ní ti pẹ̀lú nǹkan lé ayé ẹ̀rí pé kò gbìyànjú sábà sọ pé bá ti dédé bí ọba ti dédé yẹ kí máa wúra rẹ̀ pé tó ń sọ náà ní fáínà fáínà bá wọn. so ṣùgbọ́n àwọn ọ̀pọ̀lọpọ̀ náà akẹ́kọ̀ọ́ náà akẹ́kọ̀ọ́ àgbà wọ́n máa fi ọ̀rọ̀ yìí bí sàpèjúwe ike ńgbà tí bí sọ̀rọ̀ rọ̀bí ọlọ́ọ̀hán ó sọ pé tọrọ yìí bá ti déédéé ọ̀dọ̀ ọlọ́run ló ti wà tó bá sì wá jẹ́ àṣìṣe ọ̀dọ̀ òun ọ̀dọ̀ èṣù ló ti wà àwọn olùmọ̀ àbáwọn olùmọ̀ sájà kẹ́kọ̀ọ́ àgbà wọ́n máa wò ó ibi ká lóru gbólóyìn nínú àwọn àwé tó jẹ́ àwọn àwé tá à ń fi ń ṣèwádìí ìjìnlẹ̀ láti gba àwọn àwé ẹ̀rí ńláńlá kọ̀dà tó. ìgbé tó bá ti dédé o ọ̀dọ̀ náà ló ti wá o láti ti bá ti wọnú rìsáàcì yìí o ajẹ́ pé àtọ̀dọ̀ mi àtọ̀dọ̀ èṣù ló ti wá kò sì sí ọkọ náà àtọ̀jíṣẹ́ rẹ̀ lẹ̀. wọ́n á ní tó bá sọ ikú tó wá sí dédé ọ̀dọ̀ náà ló ti wá náà ọ̀bọ̀ sí. táàtì tí bá wà nílẹ̀ ọ̀dọ̀ mi àti ọ̀dọ̀ mi nìkan ló ti wá. ẹ̀rí tó wá pé rìsáàtì pé ọ̀dọ̀ mi àtọ̀dọ̀ mi nìkan ló ti wá. nítorí tó bá sọ pé ọ̀dọ̀ mi àti ọ̀dọ̀ èṣù ló ti wá yóò dàbí ìgbà tó sọ pé ọ̀dọ̀ mi àti ọ̀dọ̀ supervisor mi tí ṣe sùn ló ti wá ọ̀pẹ́ mi ti náà lẹ́jọ́ yẹ ẹ̀wù so nítorí délé ẹnìkan sọ pé àtọ̀dọ̀ mi àtọ̀dọ̀ mi náà ló ti wá sèǹtọ́kànlá àti ìṣẹ̀rẹ̀ mi. tọ́ wọ́n wá lẹ́gbàá ọ̀rọ̀ mi kí lẹ́hìn àkọ́dá omi tìlù ha láwọ́kìtà wàlá ṣàpápá pé irú sọdáàkì tí irú obìnrin yẹ tí irú wọn lóbìnrin yẹ kọ́ gbà iná láàfọ̀ náà irú sọdáàkì tó yẹ kí irú rẹ̀ ọ gbà iná láàfọ̀ náà àgbọ̀dọ̀ dínkù nínú rẹ̀ àti gbọ́dọ̀ sàbòsí fún láwa sọ́kà àgbọ̀dọ̀ dínkù nínú rẹ̀ wọ́n la ṣọ́kọ́ àti gbọ́dọ̀ tuntun ẹ̀ pé subhanallah o lè fẹ́yàwó láì sí fún sọ̀dáàkì ìyàwó rẹ̀ náà ni ẹ sì jọ mọ àbẹ́ lọ títí àmọ́ wà tó ti bá níyàn rẹ̀ ṣe kó o ní padà fún sọ̀dáàkì àníyàn rẹ̀ ni kó wọn fọ náà kò sí ní tó fún. sòṣùgbọ́n ẹ̀ẹ́dọ́gbẹ́ra yín pẹ̀lú àgbẹ̀mẹ̀tì kò ní gbà sọ̀dáàkì ètò burú nù tí ọba wa lọ kú ó tó di kó fún ìyàwó bẹ́ẹ̀ sọ̀dá kì nínú táwọn kọ́ mú nù dúkìá rẹ̀ náà ní sọ̀dá kì obìnrin yẹn. Ibn Mas'ud wa ni wa 'alayha al-'idda obìnrin yóò fẹ́ 'idda 'iddatul wafa' yóò jókòó ti kọ́kọ́ rẹ̀ fún kòró kankan rí tọkọ rí kò sí ráìsì fún rí yóò sì tún jogun rẹ̀. mẹ́àkàl ọmọ ìyàtọ̀ àṣìdáì náà tàbí wá dìde tọ́ka òní سمعت رسول الله صلى الله عليه وسلم قضى به في بروعة بنت واشقة سوري بوساجون كله tí mo gbọ́ dáná ìṣòro àti náà dájọ́ yẹn nípa arábìnrin kẹsì ń jẹ́ bárúwà ọmọ wáṣọ ọkọ rẹ̀ náà ti kú nù tó fi ilẹ̀ láì sí ìsànsọ́dá àfihàn obìnrin yẹn ti wọlé lọ́kọ fi kú bó o ti dájọ́ nǹkan pé ọgbà sàdáàkì rẹ̀ pérépéré yóò ṣe ìdá yóò sì jogún ọkọ rẹ̀ bẹ́ẹ̀ ló ń gbọ́ dáná ìṣòro àti náà ṣe. الله ذلك فرحا شديدا إنه عبد الله بن مسعود كنت قال طبعا أتستقل من قواعد الفتوى òfin tó de kéèyàn máa dáhùn ìbéèrè tó máa ṣe nípa ẹ̀ ó náà ní látọ̀kúlò ìlà wa ń dà á ní ọ̀gbọ́dọ̀ wí láì mọ̀. وإن أنت قلت بغير العلم وكان قولك صوابا كان خطأ توبا سوسوازك ثم سنتوسوس الدقبة يتجاسس فكيف إذا كان خطأ سابقا فالخطأ إذا آكل ثم قال زنا من جوز كان تلم كوبا تلم نوم تشبه انت تسلم oníkú abdullahi bin masoud radiyallahu anhu alim olùmọ̀ọ́ni wa ala dirayatin tamma ó sì ní ma tó pé nípa ṣíṣe òfin ọlọ́ ṣùgbọ́n pé wò ó yiri rẹ̀ wò orí náà Al-Qur'an orí náà súnà á sì ti mà nínú òfin ṣẹ̀ríà ìgbé ma min hadithin illa wa hu hukm kò sí ìṣẹ̀lẹ̀ tó lè ṣẹlẹ̀ tó ní lófin la takhlu hadathatun. من حكم في الشريعة علم ذلك من علم وجهله من جهله قصي ثلاثون الثلاثون اللو في الشريعة انتم مما يعني جوز مما سو والمجتهد كما بلير نفاق كان تتكون ريدا جورينا القرآن ريدا جورينا السنة ما بقي أمامه إلا أن يجتهد tuntun sẹ́kù tí kò gbìyànjú lọ. ìyànjú rẹ̀ náà yẹ̀kúnà àdàmù sánàdì ṣẹ̀rẹ̀ yóò má lórí àfẹ̀yìntì tó náà jẹ́ ti ṣẹ̀ríà àwọn àyà mi àwọn àdéhìí mi tó ti pé wọn àwa sẹ́sítálì lórí gàdá bí yẹn ṣùgbọ́n ó lè tara wọn rí ìdájọ́. ṣùgbọ́n dá máa bá yẹn léyìn túmọ̀ sí pé pẹ̀lú fẹ́rẹ̀. Ibn Mas'ud ma qala an jahl. أقول فيها برأيي أي أقول فيها برأيي مستندا فيه على الأدلة الشرعية ترى تقول ما قال في ذلك جهلا نتري في تبقى برأيه المجرد عن الدليل كان خطأ تريد الدليل لو سيكون لنا سلف لا يقولون الشريعة بآرائهم المجردة عن مستند شرعي wọ́n kì í sọ nípa òfin ọlọ́run lórí wọ́n kì í mọ òfin ọlọ́run lórí èrò èrò orí tiwọn lásán tí ò fẹ́ rí pẹ̀lẹ́ ni wọ́n pè ní alìsíhàd alìsíhàd wọ́n hùwà ìsèfúrọ́bù lùwọ́sàn. وبذل الجهل لمعرفة حكم شرعي في قضية من القضايا kéèyàn lo gbogbo agbára àti gbogbo kápá rẹ̀ lérò orí àti ìwádìí láti mọ òfin Ọlọ́run nípa nǹkan tí kò sí òfin kan tá a rí tọ́kàn bẹ̀. àwọn ènìyàn ń pè mo so ìṣèhàd mo mọ̀ pé òun wájib as-salatu wájibà ìṣèhàd wọ́n ní pínpín eléyìí kan ẹjọ gba islam lónìí ọyẹ kọ́mọ pé as-salatu wajiba wọn kì í sọ pé ìṣe àlù mẹ́mẹ́. wọn sọ fún wa subhanallah bó ti ṣe wí dáwí ní mẹ́rin kàlẹ́ ní ẹ̀sà rẹ̀ pé bó ṣe wí nǹkan ọgọ́ta ní sallallahu alaihi wasallam ó túmọ̀ sí pé qala bina'an ala ma 'indahu min al ti ṣẹ́ra yìí tó kàn kà gbọ́ bíi ètò ṣe é pé. tó bá wáyé gbọ̀nà míì kò bá dáàbì nínú ìṣẹ̀lẹ̀ yìí òní ké tó bá ti pé wọ́n fi Abdullahi bin Mas'ud radiyallahu anhu nírú béèrè yìí ọwọ́ àwọn fún wọn pé ẹ̀yin sàbẹ̀ Ànábì sallallahu alaihi wasallam jẹ́ nìkan á ń bẹ́ẹ̀ nù yín tó gbọ́ pé wọ́n bi Ànábì irú yìí rí tí Ànábì ti dáhùn àdéhùn òfin hàn pé wọ́n béèrè bẹ́ẹ̀ àdìsí ò sì fi hàn wá pé wọn ò béèrè bẹ́ẹ̀ sẹ́wọ̀n kan ti wá bí wọ́n tún wá bí wọ́n tún wá bí ìgbà tó rí bí wọ́n ń lọ ń bọ̀ pọ̀ ló fi gbìyànjú ló fi dáhùn àdìsí yìí kan náà ò fi hàn wá pé kò béèrè kọ̀ wájú àdìsí òfin hàn akọ́kẹ́ dìpẹ́ǹdì lórí ọwọ́ tó mọ̀ ní kò béèrè lọ́dọ̀ ẹlòmíì fi tànà fi sọ́ọ̀rì nítorí pé adam nàkìlì lẹ́yìn tẹ̀ nàkìlẹ̀ lẹ́lẹ̀ adam. àìkò sọ kó béèrè kìí ṣètùmọ̀ rẹ̀ ní pé wọ́n sọ fun kò béèrè àìkò sọ kó béèrè kìí ṣètùmọ̀ rẹ̀ pé wọ́n sọ wípé kò béèrè rárá àbí wọ́n sọ fun kò béèrè rárá wọ́n sọ fun kò béèrè rárá. so bọ́ǹnà bí ولا شك يجب علينا كمسلمين أن نحسن الظن بالصحابة رضوان rẹ̀ yìí. gẹ́gẹ́ bí mùsùlùmí a gbọ́dọ̀ jẹ́ kí èrò ọ̀dà táwọn tàbí. nítorí pé àwọn náà ni wọ́n gba àlùkùránì lẹ́nu anábì sọlá àṣẹlẹ̀ sọ́nà lẹ́nu anábì sọlá àṣẹlẹ̀ láti ti ma ipe inú ẹsẹ̀ ńlá ìtọ́nà sọ̀kalẹ̀ nínú àlùkùránì pé ẹsẹ̀ ńlá ni wọ́n á ń tọ́kúrò àlùbáàdì máa dá tààrẹ̀ kẹ́ ẹ̀ máa sọ nípa ọlọ́ kẹ́mi àwọn pèlè ẹ̀ bẹ́ẹ̀ nù kárò ìwò dáadáa ti sàbí ọ̀rẹ́ nìkan tó gbọ́ so ṣùgbọ́n kí ni wọ́n dájọ́ tán láì ta ìdájọ́ tán sí bẹ́ẹ̀ ni mẹ́rin kọ́lé ní ẹ̀ tá a fi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti dájọ́ kan ọgbọ́tà nàbí sọlá sọlá ó lè jẹ́ pé wọ́n àwọn béèrè ọmọ pé wọ́n tó yèrè owó ṣe rí nù gbàtà dáǹkan ló tó àwọn á pépé bí tẹ̀lé náà gẹ́gẹ́ bí Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullah ta'ala náà sì mú wa nínú tírà Raf'ul Malam an a'immatil a'lam pípé ká gbé èébú kó lára àwọn ìmáàmù olùmọ̀gbà wọn ìsẹ̀ni tá a lè máa bù so wọn sọ fún wa jẹ́ pé àwọn olùmọ̀jẹ́ rí nínú Islam àmì eléyìí láìsí eléyìí ò rí eléyìí rí eléyìí ò rí ọ̀nà tó gbà wọ́n eléyìí kò sí dédé eléyìí à lè fi bú wọn pé máa rè tó torí pé àwọn sábì gan-an tí wọ́n ń gbé pẹ̀lú àmì sọ̀rọ̀ bá àdìsọ̀rọ̀ náà láàrí bíi tẹ́bí náà sọ lóde ní kí ẹsẹ̀ gbogbo ọ̀rọ̀ ànábì ni wọ́n mọ̀ sọ̀rọ̀ bá àdìsọ̀rọ̀ ètò ọ̀hún sí wọ̀ ọ̀hún sílé ètò ọ̀hún sílé ọ̀hún sílé ìgbà máa wọ́n mọ̀ pé ra wọn torí ẹ̀ Sheikhul Islam Ibn Taymiyyah àwọn máa àpèjú ìwà fún wa lórí bẹ́sì nínú ntí ń tọ́ka tí kò ti jẹ́ pé àwọn tàbí gàdán fúnra wọn fún ọmọ gbogbo àdìsá nàbì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ tí wọ́n bí eh, Abubakar radiyallahu anhu léèrè nípa ọ̀rọ̀ tí ń pin ogún ṣé ìyá ìyá ṣé yóò jogún àbí òní jogún. Eh, Abubakar ti tún fún ọmọ torí òun ò rí náà Quran òun sì gbọ́ kánú yóò dájọ́ bẹ́ẹ̀ tó. tọ́ àmọ́ tí wọ́n ti rí ọ̀la ọ̀padà wa wọ́n lẹ́kọ̀ọ́ tó pọ̀ jù tó bá di lọ́la kọ̀ padà ẹ̀yìn gbọ́ kánàbí ọ̀sọ́ àbí èyí nítorí pé ohun tí wọ́n mọ̀ lọ́ọ́ máa sọ kì í ṣe ń tẹ́lómi mọ̀ ntọ́ ọmọ lọ́mọ sọ kìí ṣe gbogbo tó wà nù tíra nítorí gbogbo tíra kọ́ ni wọ́n mọ̀ gbogbo tó wà nù rẹ̀ kọ́ lọ mọ̀ gbogbo ntọ́ kakọ́ ló lè rẹ́ tọ́ ìgbà Abubakar sọ bẹ́ẹ̀ Muhammad ibn Maslama kò dìde lẹ́ẹ̀kan kọ́ sọ pé no alábi sọ gbàtọ́ hmm. sọ fún bìnrin pé kọ́ padà á lọ ọ̀rọ̀ apanimọ́. má tóbìnrin yẹn lọ sàn àbúrọ̀ká wa béèrè pípé ṣe gbọ́ sànà mi sọ̀rọ̀ bá àrùn sínú mi tó dájọ́ nípa kí ni ìyá ìyá ọgbà lóògùn àbẹ́ ìgbọ́ rí torí mi nínú àlùkòrán yẹn sì máa ń nu súnà so Mughira ọ̀gbìn ṣọ́ọ̀bà lọ́la jù onímọ̀ gbọ́ sànà mi sọ̀rọ̀ bá àrùn sínú tó fún ní ìntẹ́yẹ kí ẹni tí sọmọ rẹ̀ ti ṣe ìyá ẹni tó kú nítorí ẹ̀kọ́ gbà ànábì fún yàyà náà nígbà tí ó fi yà. Abubakar ní sẹ́nìkan wá ń bẹ tó lè jẹ́rìí fún ìpè ńtọ́gbọ́n ànábì wí lóòótọ́ àlọ́ Muhammad ibn Aslama òun náà tún dìde ó ní bẹ́ẹ̀ èmi náà pọ̀ ọgbà nígbà tó bẹ̀rẹ̀ dé mùsùlùmí tó báyìí báyìí sọ eléyìí túmọ̀ sí pé wọ́n lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ tó ga náà láàrin ní ibi tí Ibn Mas'ud radiyallahu anhu wọn sọ fún pé ìwọ tó ọmọ kankan àti tó wá lórí pé ní wọn bí ọlẹ́rìí kan wọn dá wọn padà lẹ́ẹ̀mẹ́ta àti kọ́ sọ tí ọmọ pọ̀ nípa ẹ̀sìn ọlọ́run. àìmọ́ì pípamọ́ tó pamọ́ sí yẹn kò dín kankan kù nù pé ibùdó mọ̀síwòdì náà ní àbí bẹ́ẹ̀ kọ́ so bẹ́ẹ̀ náà ni Umar ibn al-Khattab radiyallahu anhu ìyá bàbá wa bò ìyá àyà lọ́wọ́ bàbá gbàtó ń ìyá bàbá lọ́wọ́ bọ̀ ó ní ọmọ ọmọ mi kú ìyá rẹ̀ sísí láyé nítorí kí ìyá ọgbà èmi fẹ́ gbà. wọ́n lọ bí ọlọ́ọ̀ àná ó láàrin nínú àkùránì pé wọ́n fún ìyá bàbá nìkan àti rínú súnà pé wọ́n fún ìyá bàbá nìkan. ẹjọ́ tábùbákà sì dálé nípa obìnrin kan tó wá bá ìyá àyà nìkan ìyá bàbá sì ní wọ ìmọ̀ ọmọ nǹkan kan tá a lè fọ. subhana obìnrin yẹn ti sọ fún pé ọ̀dà kòkòrò tó bá jẹ́ pé èmi mú kú ọmọ ọmọ mi tèmi fẹ́ jogún yìí ní bẹ láyé. sí ọmọ ọmọ mi yun nínú òfin ọlọ́run yóò dógún mi àbí ẹni jogún rẹ̀ wọ́n ní àfẹ́ jogún rẹ̀ ìyá bàbá kú bàbá tó bíyàn náà ti kú èèyàn lèèyàn wá sẹ́kù láyé ìyẹn ti di ibùdókòlì ebè ọmọ ọmọ fún ìyá tó kú yìí ìyá ti ń béèrè ìyá yẹn ọmọ òfin ọlọ́ǹpọ̀ yàtọ̀ táwọn òfin olódo tó kú ayé oníṣẹ́ ti pè mí mo kú ọmọ ọmọ tèmi tó kú tèmi fẹ́ jogún yìí ní bẹ́ẹ̀ láyé tí yóò jogún mi àbí òní jogún mi ó máa ní yóò jogún rẹ̀ tó bá ké ìyàtọ̀ wálé sùn òun ló kú ọmọ ọmọ tiẹ̀ tó ń jogún tábùbákà fún lógún dẹ̀yìn ní bẹ́ẹ̀ láyé tí yóò jogún òun wọn ní kò ní jogún rẹ̀ nítorí pé òun ibùnà lùbẹ́ǹtì wọ́n bùnà lùbẹ́ǹtì. láyé rẹ̀ nítorí pé òun bẹ́ẹ̀ nù zawil arham ibnul bint ọmọ ọmọbìnrin kò ní í jogún ẹni tí obìnrin mú tamá kullu warithin kanat wasitatuhu ila al-mayyiti unsa la yarith illa al-ikhwatu lil-um àwọn nìkan ni wọ́n yọ al-ikhwa lil-um àwọn nìkan ni wọ́n yọ. àfi lọ́dọ̀ ìmáàmù ahmed rahimahullah òun tó fẹ́ nìkan kún nínú àwọn àjídàlẹ̀. tọ́ tó bá jẹ́ kí ìyá ń ló kú ọmọ ọmọ tí ò ní jogún ẹ̀ tó bá jẹ́ mi mo kú ọmọ ọmọ tèmi tèmi fẹ́ jogún lónìí yóò jogún mi. àlẹ́ ìsẹ̀lọ̀gọ́n mọ̀bẹ̀lọ̀gọ́rùn. ibi wàhálà lọ yẹ kó bí kájírì yóò jogún tèmi tèmi bá kú ṣé jíjogún tí ó jogún tèmi ọ̀yẹ kó mẹ́mi náà lè jogún ọ̀nà ìyá jìnnì ọ̀hún ní jogún ẹ̀ ẹ sì fún lógún rẹ̀ jẹ èmi tí ó jogún tèmi ẹni ní jogún ẹ̀ á ké ó máa wà ní bẹ́ẹ̀ mọ̀ ẹ́ <laughs> ó ní kó o fún ní ogún lọ́mọ gbàtí ọmọ òbí rẹ̀ láti sọ ọ́ àwọn àyà àyà. àti ya bàbá sábà jọ dọ́gba àti dẹ́rẹ́dẹ́ wọ́n jọ jogún ni. èèyàn kú nìsín ya, rẹ̀ òsì ya, rẹ̀ òsì ìyá rẹ̀ òsì láyé ya rẹ̀ òsì láyé. ọwọ́ àfi ìyá àyà àti ìyá bàbá sí ìyá àyà àti ìyá bàbá sọ̀rọ̀ kí lẹ́bù kan náà ìyá ìyá ìyá bàbá so tó bá káwọn náà tuntun lẹ àjọ pín nǹtọ́ yẹ kí ìyá yẹn ìyá tó bí wọn jogún lápin fún ìyá àyà àti ìyá bàbá nítorí ìdájọ́ ọjọ́ yẹn tí wọ́n máa tètè. wà íyẹkùn bọ́ọ̀dà lè ọ̀mìn hajjabẹ́t ṣùgbọ́n tó bá jẹ́ pé ìyá àyà. wà ìyẹ́kùn kúrùbà lè ọ̀mìn hajẹ́bẹ́ tó bá ń pè tó súnmọ́ jù ìníyá àyà ó fi ìyá ìyá sílẹ̀ ó tún wá fi ìyá bàbá bàbá sílẹ̀ nàkéyà àyà ó súnmọ́ ìyá ìyá ó wá fi ìyá bàbá bàbá sílẹ̀ ẹ̀fẹ̀ three level ìyá ìyá ìyá bàbá bàbá wà ìyẹ́kùn kúrùbà lè ọ̀mìn hajẹ́bẹ́ tó bá gbé ìyá tó súnmọ́ jù ìyá àyá ni yóò di umma abin bọ́ọ̀dẹ̀n wọ́sódòsàn akadẹ́t yóò di ìyá ìyá ìyá tó ń dínà ìyá ìyá ìyá bàbá bàbá tó ń dínà ìyá ìyá yóò di ìyá ìyá yóò wá kó gbogbo owó tó yẹ kí yòókù lọ torí tẹ́lẹ̀ náà ìyá Ya bàbá bàbá sẹ́nu kọ́rọ̀ pọ̀ lórí Ya bàbá gan ọ̀rọ̀ pọ̀ tí ìbá ti pọ̀ ọmọ fíkú ìyá àkọ́kọ́ ọba ti gbá nǹkan tòbó wa ni wọ́n tọ́ pẹ́. tẹ́lẹ̀ yìí túmọ̀ sí pé yìí ṣe dandan ìníkọ́lẹ́ fún àwọn sábẹ́ yẹn mọ gbogbo dánàbí wa sọ̀rọ̀ àdúsọ́là ń sọ ṣùgbọ́n ìdájọ́ tí Ibn Mas'ud ti ṣe ń bí bàjẹ́ sọpọlọ rẹ̀ ló ti ṣe o èrò orí rẹ̀ papọ̀ mọ́ nítòsí máa nínú òfin ìṣẹ̀ríà yàtọ̀ sí àwọn èèyàn ayé ìsìn tó ṣe pé wọ́n kàn máa fi fẹ́nu fi sọ̀rọ̀ nípa ìsìn ọlọ́run ìpè tí a máa ní kọlu kọlu kọlu ọyọ kó ní o lè sọ pé kí ni kólú tù pé wọ́n wí báyìí wọ́n wí báyìí èmi náà ń kọ́ èmi náà kólú tù ìwọ́ dúró bíi tani so báwọn sábẹ́ ti ṣe rí nu ọbẹ̀ ọ̀pọ̀ àná. tọ nínú ẹgbàá ọ̀rọ̀ mi Al-Imam Ibn Kathir wọn láwọn èèyàn púpọ̀ wọn ti dé wọn sì jẹ́rìí pé irú dájọ́ tó ṣe wọn agbọ̀gbá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam síbẹ̀. tí báwo ní ẹgbàá ọ̀rọ̀ yẹn a rí pé wọ́n sọ pé fàfẹ́rì ha Abdullahi bidhalika farahan shadida wọ́n ti dákọ̀ rẹ̀ bẹ̀rẹ̀ àdéhùn sí àtọ̀dọ̀ta ni wọ́n ti gbà wá Ibn Mas'ud níparí wọn wá dákọ̀ bàbá rẹ̀ mọ́ ó túmọ̀ sí pé al-ma'lumu kal-madhkur níta ti mọ̀ nígbà tá a wí ni àtún ní tìka tẹ̀sẹ̀ tó máa tún wí. wọ́n sì lè sọ pé fariha farahan shadidan ṣùgbọ́n lè rú wa lójú pé ta ló dunnú ṣé ẹni tó jẹ́rìí fún gbogbo ànábì bẹ́ẹ̀ ni ètí ṣe Mi'qal ibn Yasar àbí ibn Mas'ud ó lè rú wa lójú náà sọ pé kí ni Abdullah kí wá sílé ìlàsàn gbogbo àdé àtàwọn síra àwọn olùmọ̀ tó jẹ mọ́ ìmọ̀ àdé sẹ́mà ti sọ pé qala Abdullah kádìmú ibn Mas'ud wọn gbà lérò láì dápọ̀ bàbá rẹ̀ tani wọn gbà lérò ibn Mas'ud radiyallahu anhu. lẹ́gbà tí ọlọ́run bá wọn tó wá sí lófin pé gbogbo obìnrin tọkọ rẹ̀ bá kú yóò sùsù mẹ́rin àtòrú mẹ́wàá nílé ọkọ rẹ̀ yìí tí gbogbo àwọn obìnrin náà lọ kárí bẹ́ẹ̀ ni gbogbo wọn lọ kárí àyàfi èyí tó ṣe pé ńgbà tó kọ tiẹ̀ kú ó kú pẹ̀lú oyún náà. èyí tó kú nígbà tí ọkọ kú tó filẹ̀ pẹ̀lú oyún òun tiẹ̀ ìdá tiẹ̀ òun náà ní kò bí oyún rẹ ọrọ ọ̀rọ̀ kìí ṣe nǹkan tí tí wọ́n tó bá wù mí túláàsì kájókòó sí ìdá yẹn túláàsì ìdá yẹn sọlá àdìsọlá pípọ̀ tó sí obìnrin kan tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ àti ọjọ́ kàn kó jókòó ẹ̀dà àbí kó pa oge títẹ̀tì nítorí kẹ́nìkan kú nínú fámìlì rẹ̀ tayọ ọjọ́ mẹ́ta kó pa oge títẹ̀tì torí gbóbìn ó wà kó máa soge fọ́kọ rẹ̀ àwa ń mọ̀ àtùgbà tó kọ́ lọ́kàn yìí péré tó dorí sí mi tó jẹ́ pàráyé wọn ń soge fún wọ́n dọ̀tí sọkọ ni pé kò gbọ́dọ̀ pa oge títí fún ọkọ rẹ̀ tayọ ọjọ́ mẹ́ta nítorí pé nìkan kú nínú fámìlì rẹ̀ àyàfi bàbá rẹ̀ yóò jókòó arba'ata ashhurin wa ashra yóò jókòó oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá fẹ́ẹ́ lànà bí ọ̀sán ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ wà nínú àwọn obìnrin wọn tó ti kọ́ àwọn ọkọ wọn kú ọkọ rẹ kó jókòó kálé ni o yóò wá tún gbé gbá yóò lọ fẹ́ lọ ra nǹkan lọ́jà yóò tún gbé igbá àtẹ rẹ yóò tún lọ pàtẹ sáré padà lé ṣé lẹ́yìn ní ṣe ẹ̀dá ṣe ṣe ẹ̀dá yóò jókòó síbi tó wà náà ó dàbí ẹni tó ṣe ẹ̀ẹ́dẹ̀ ká nǹkan kan gbọdọ̀ gbé jáde mẹ́rin àfi tó bá fẹ́ yàgbé tó bá fẹ́ tọ̀ àfi tí ó bá ti jókòó ní ìta inú ilé ní ọ̀dẹ̀ inú ilé inú ilé náà lọ́ta wà wọn bá ń jáde lọ àmọ́ fẹ́ na dúró de pékínì láyé tọ́ obìnrin tí wọ́n tilẹ̀ tó ń toyún nínú ìdá tiẹ̀ òun náà ní kókó bí oyún inú rẹ̀ kódà kó ṣe é pé a second fẹjọ aya ni lẹ́yìn ìgbà tọkọ kú ló bí ma kálá parí ìdájọ́ tìrẹ làwọn olùmọ̀ sọ pé àìdá ìgbà tí ọkọ kú ó ní í ṣe àwọlẹ gbígbé ẹsẹ̀ ni nínú orí tó fi gbọ́dọ̀ jẹ oṣù mẹ́rin àti òru mẹ́wàá bọ́lá ti fẹ́. ṣùṣùgbọ́n nù mà tó máa tún fún àwọn èèyàn mà tó ṣeé ṣe kọjá pò ní ọgbọ́n nínú ọgbọ́n tó dókòkùn tọ́lọ̀ fi òfin yìí ó ní kí wọ́n sọ pé oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá gbogbo nítòbìnrin bá di sínú yọ hàn gbà tó bá lóyún oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá yẹn yọ hàn tó bá wà á dé ìdè Ibn Mas'ud radiyallahu anhu. أه؟ إن أحدكم يجمع خلقه في بطن أمه أربعين يوما نطفة ثم يكون علقة مثل ذلك ثم يكون مضغة مثل ذلك أربعون وأربعون وأربعون يساوي مئة بمئة وعشرين يوما طب مئة وعشرون يوما على ثلاثين ودي أربعة أشهر oṣù mẹ́rin nígbà náà ni ó ti bá ti ẹran fọyọrọ sọlọ ilẹ yìí mẹlẹ lọlọmọ bá ara màláìka tí wọn lò fà lè dàkì ètò túmọ̀ sí pé nǹkan kan ní làwọn láàrin ẹ̀ kan náà lọlọmọ màláìka tí tó bá ti di bá ti ẹran láàrin ogójì ọjọ́ kẹta yẹn tó ogójì ọjọ́ kẹta yẹn bá ti pé ọlọ́run ara màláìka sí fọyọ́ nfọkọ fi hẹ́ rò wá inú sẹ́tì màláìka ó ti là لا يثمان تجمعه فيؤمر بأربع كلمات بكتب رزقه وأجله وعمله وشقي أو سعيد سوء أو المسوح الإمام الشوكاني رحمه الله من إنه حكمة عن بين في بو بو يو يو وانو في يو خنان كان اسمين عن جمعوان توفى فان الله وعلم tó bá ti wá bímọ ọlọ́run nítorí ọ̀rọ̀ ọlọ́run tó sọ pé wọ́n kò lẹ́ẹ̀tọ́ àhàmálẹ́ àjálù ọ̀nà àyìnbọ̀nà hàmlẹ̀hùn àwọn aboyún tí wọ́n àsìkò tí wọ́n tí wọ́n jókòó dá náà nìkan bí oyún nù wọn. tọ́ tá a bá wo àyà yìí pẹ̀lú àyà yìí àyà yìí àti àyà àkọ́kọ́. والذين يتوفون منكم ويذرون أزواجا يتربصن بأنفسهن أربعة أشهر وعشرا في بوبين تباقوا النوين تفي يوسل أما يوين يدرور سفص ماني أطول موى ولو آية وأولاة الأحمالي أجلهن أن يضعن حملهن àwọn aboyún nínú àwọn obìnrin yín àsìkò tiwọn òun náà ní káwọn rọfẹ títí dìgbà tí wọn bímọ. àyà yìí kì í ti kó wá nípa obìnrin tí wọn kọ ọlẹ lásán tó lóyún ọkárí yálà wọn kọ ọlẹ ní àbọkọ rẹ kú ní oṣù mẹ́rin àti ìjọ mẹ́wàá tiẹ̀ kò sí oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá àfàbòyún tí ẹni kó ṣe kíni kò bímọ tó bá ti bímọ ẹ̀dá rẹ̀ pín. tọ́ ìbátan lọ sọ pé wayadharuna azwaja wayadharuna azwaja azwaja níbi mutlaqa mutlaqa wa ulatul ahmali والمقرر شرعا أن المطلق يحمل على المقيد إن تبن شريعة دالي لوري نكوي قرطا صف تالا تابا قدرمي تالا أجي تالا لوري تالا ìtumọ̀ rẹ̀ ọmọ ajá tí í ṣe dáàlà tá a bá wá débẹ̀ àti báyà méjèèjì ṣiṣẹ́ eléyìí wá túmọ̀ sí bá túmọ̀ túmọ̀ ayà ni pé àwọn ẹni tó ń kú nínú yín tí wọ́n ń fi àwọn ìyàwó sílẹ̀ táwọn ìyàwó yẹn ò sì jáboyún wọn a máa jókòó oṣù mẹ́rin àti oṣù mẹ́wàá ṣùgbọ́n àwọn aboyún kọ́ ìjókòó tiwọn ní kíkíni wọn bí oyún wọn táyà yẹn àtakora àtakora torí ẹ ẹnìkan sọ pé náà fẹ wọn máa ń sọ ọkàn ti ṣẹlẹ̀ ń bẹ kí ni jẹ torí pé ìdá wujida tààrù tàn bẹ haythu la yumkinu al ìgbà náà láti tẹ̀ máa wá wá tàrjì. ومن أوجه الترجيح القول بالنفع àti bùkátà nítorí pé àyà yẹn ti pa ọ. bákan náà ẹlòmíràn sọ pé rùmùmù ní wọn kò tó lọ́sẹ̀lẹ̀ mẹ́rin rùmùmù náà dà. àti kọ́ jẹ́ pé rùmùmù àdùájì wọ́n kò tó sùn àwọn àmì. wípé rùmùmù fil àdùájì wọ́n kò tó sùn fil hàwámì. ipe òfin àkọ́kọ́ kárí gbogbo ìyàwó àyà kejì wọn á dá lórí àwọn abo lásán minhazal bàbá lè gbà àmọ́ ní tí òṣùlù kọ́ wa gangangangangan àárín òun mú bí azwajan mutlaq torí kò sí àlùkò àti kankan mẹ́. so idan yahmalu al-mutlaq ala al-muqayyad ẹni tó ṣẹlẹ̀ mẹ́. abdullahi bin mas'ud abi abdullahi bin abbas radiyallahu anhuma tẹ́lẹ̀ ntòun rí ni pé téèyàn bá fi ìyàwó lẹ̀ tó lóyún àní sọ pé ìjọ oṣù mẹ́rin àtòrú mẹ́wàá ní oṣù àti ní sọ pé kó dúró dìgbà tó bá tó bímọ níta sọ ni pé yóò ṣe ìdá tó jẹ́ abàdúl ajẹlẹ̀ ètò bá pẹ́ jù nínú àsìkò méjèèjì ní ìtumọ̀ rẹ̀ ni pé. tó bá ti kó bí ma kó mẹ́rin àtijọ́ mẹ́wàá tó pé àpò àti kó mẹ́rin àti òun mẹ́wàá pé kó tó lọ. ọba bí ma mẹ́rin àti òun fi pé àpò nígbà ọba tó bí ma tó yé wa. <laughs> so ni Abdullahi ibn Abbas radiyallahu anhuma. wọ́n ní dábàá wò ó wọ́n á rí i pé yẹ́s ibi tó ti mú òfin náà dá ọ̀nà tó ti gbà náà dá kékeré kóbi ọmọ tètè túlẹ̀ ọkọ kú lónìí kò sí ma lọ́la pétọ̀ àwọn ọkùnrin kan máa wá wọ òun tẹ́tẹ́ òun tó fẹ́ lọ́kọ̀ mi àbí òye ọ̀rọ̀ àrùn díẹ̀ létí pé a ọkọ rẹ̀ fúlàní oṣù tó wọ́kọ̀ mi lónìí tòun tó ń wó ni tí ọba sí alimami ibn Kathir wọn ni njó wí dáa tí ọba sí njó wá nínú sunna anabi wa muhammed sallallahu alayhi wa sallam nípa obìnrin tí ń jẹ Subayya al-Aslamiya ètò wá nínú sahih al-Bukhari àti Muslim ipò ọkọ rẹ̀ kú ọkọ rẹ̀ ní saad saadu ibnu Khawla ọkọ rẹ̀ kú. tí ń jẹ́ sáàdì ọmọ akọ́wùlà ó kú ní ìgbà tí ìyàwó rẹ̀ Subayya tó lóyún nú ó kú ní ìgbà tí ìyàwó rẹ̀ lóyún nú falamtanṣabẹ obìnrin yóò pẹ́ o àwọn bá a tàmlà ha bá a dà wọ́pẹ́ ẹ̀fẹ̀ pẹ́ tó fi bí oyún rẹ̀ lẹ́yìn ìgbà tó kọ̀ kú. وفي رواية إنه يقوى مي فوضعت حملها بعده بليال لن يعور كريت توت ميوى لو بما ما تقول صح وبني ماي فلما تغلت من نفاسها نفاس نفاس رتان تجملت للخطاب láwọn ibi fún àlùmí ìtọ́ba tó fẹ́ fẹ́ pé òun ti lọ di ẹnu pa èmi sì ń bẹ èmi nídìí ọkùnrin mi ẹ̀wọ̀n fẹ́yìn yorùbá ní sílẹ̀rù ńlọpa bí ọba àti ńlọpa ó tún ti múra kó n fẹ́ lọ́kọ mi ha ọlọ́mọ gbà wá lọ́wọ́ àwọn obìnrin òfó bóòlù ti dé obìnrin òfó obìnrin òfó báwọn ẹ gbọ́ tùbẹ́yà ó tún ti mú gé ó ń so gé bá àwọn ọkùnrin tí wọ́n fẹ́ fẹ́ Abu Sanabil ibnu Ba'kak ọ̀wọ́lẹ́tọ̀ ọwọ́ asọ̀kùnrin pé kí ló dé tí mo rí tó ń sọ yìí tí èsè ike òun retí káwọn ọkùnrin mi ọ̀wá fẹ́ ọ sórí tí ó yọ ọ ní lọ́kọ mi títí tí ó fi sọ̀sù mẹ́rin àtòrú mẹ́wàá ṣùgbọ́n yàrá ni.

kò nídìí ká máa pé ẹ̀yin ọ̀ma ẹ̀ ríran afọ́jú fún wọn lọ bá nàbì sọ̀rọ̀ àṣọ ẹ bá wa yanjú ọ̀rọ̀ èmi ń wò ó pé tí wọ́n bá ti bí ma kálá òun sì ń wò ó pé tí n bá ti sòsù mẹ́rin àtijọ́ mẹ́wàá láàkàlà kó láti wá sí kálukú lẹ́rìí ẹ̀yin náà ti mẹ̀rí kálukú nìsí tọ́ba yìí wọn mọ abá nàbì sọ̀rọ̀ àṣọ lẹ́mú tó ń dẹ́rẹ́ mọ̀sibílẹ̀ rẹ̀ fàtẹ́ni bẹ́ẹ̀ ni tó حين وضعت حملي النبي صلى الله عليه وسلم fún mi lésì ìbéèrè tí mo ṣe ń pẹ ni wọn pè fatawa wípé o ti di ẹni tí o ti parí ẹ̀dá rẹ o nígbà tó ti bímọ rẹ tó bí o wà á mọ̀rọ̀ ní ibi tẹ̀síwì jẹ́ ń bẹ́ dẹ́ẹ́lí ó sì pa mí láti pé kí n lọ́kọ̀ tó bá wù subhanallah ọ̀parí ni. ṣé ẹ Abu Sanabil ibnu Ba'kat tó tún lè takò mọ́ kò sí nítorí sẹ́kù mọ́ idha ja'ana Allahi batala nahru ma'qil torí délé eh, Abu Umar ibn Abdul Barr rahimahullahu ta'ala hafiz al-Maghrib wọn gbé gbọwọrọ wa pé ibn Abbas wọn náà padà sí àdéhùn pé ọ̀rọ̀ abadul ajalain ọsẹlẹ náà tí aboyún bá ti bí oyún nù rẹ̀ kálá kọba àpẹ kọba jẹnà kọba àmàpẹ. nígbà tí wọ́n ka àdéhùn yìí fún eléyìí fi hàn nípa àwọn sáré wọn ìsàlágídí ẹ̀tọ́ sáwọn èèyàn ayé ìsìn tí wọ́n sọ̀rọ̀ ní ìsìn tí wọ́n tún mú àdéhùn wá fún tó tún lóun nígbà ní sẹ́ẹ̀ tó ṣùgbọ́n àwọn ìgbà tó bá ti dá wọn lójú pàdé ìsìn ni wọ́n gbà ẹ̀rí pa bùkà tún béèrè pé ṣé ẹnìkan tún lè jẹ́rìí fún wọ́n jẹ́rìí fún káwọn bẹ́ẹ̀ ni Umar radiyallahu anhu nígbà tó kan lẹ̀kùn ẹnìkan tẹ́nìkan kan lẹ̀kùn rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta tí ó mọ̀rọ̀ dáhùn tó ń sìn dà tí ó mọ̀rọ̀ gbà tí ó mọ̀rọ̀ dáhùn tí ó rí kó ti pẹ̀yìn dà ó sì lọ bá ohun pé kí ló so anabi sọlá sọlá sọ pé tí èèyàn bá ti sálámà lẹ́ẹ̀mẹ́ta tó kan lẹ́kùn tó wọn bá ti dá ló ń kọ́ pẹ̀yìn dà ó ní ah, tó rí dà tó pẹ̀yìn tí àwọn èèyàn bá jẹ́ pé ànábì sọ bẹ́ẹ̀ ọ̀rùn ti fojú ẹ̀ so mú adọ́dọ̀ àtà àdébí tí ò rí nǹkan pé ń tọ́tẹ̀lẹ̀ tọ́tẹ̀lẹ̀ ni wọ́n ní. àpọ̀ ànábì sọ bẹ́ẹ̀ ni pé bẹ́ẹ̀ ni ọ̀dà so subhanallah náà sábẹ́ ti rí mi so fún un bá mọ̀ fún làwọn ọmọ tí má sì rẹ̀ sọ fún wọn wọn gbọ̀ wọn gbà so nítorí tẹ̀lé yìí. ọ̀dà tó wá ruru rú lóbìnrin yẹn máa ń kọ́ wá rú lọ fẹ́ tí oṣù mẹ́rin àti òru mẹ́wàá lọ náà ṣe àbóṣù méjì àtòru márùn-ún ìyàpọ̀ ẹnu láàrin àwọn ọ̀dùnmọ̀ àwọn ọ̀pọ̀ ni wọ́n sọ pé oṣù méjì àti òru márùn-ún sọ pé oṣù mẹ́rin àti òru mẹ́wàá. wọn lẹsẹ ètò àwọn kan yìí lọ́kàn balẹ̀ oṣù mewa tori mẹ́wàá torí kò sí yàtọ̀ láàrin oyún ẹrú àti oyún ọmọlúwàbí gbogbo ẹ ní ìdíjọ àsìkò yẹn kó tó di pọ hàn tòmọdá àsìkò yẹn bá pín ńlá tó lè mọ̀ pé sóko oyún nú nígbà tọkọ rẹ̀ kú àbí òlóyún nú tó ẹlẹ́ẹ̀kejì yẹn lọ́kàn balẹ̀ torí àdéhùn ibn Mas'ud radiyallahu anhu. tọ́ ǹjẹ́ lẹ́yìn eléyìí ọlọ́ni fẹ̀yìdá balawọ̀nà ajalahun síwájú fún tó tó di fún ọgbà àsìkò yẹn àsìkò tó bìnrin máa ń jókòó oṣù mẹ́rin àti òru mẹ́wàá yìí báyìí àwọn adájọ́ rọ̀ mọ́ nínú àwọn adájọ́ tọrọ ọ̀nà náà ni pé ọkọ̀ gèjì sínú pàǹtọ́jú tó mú àwọn fún ètè lọ́dà kò ní sí ma bákan náà kò ní sínú pé à ń lo lọ́fíńdà kò ní sínú pé à ń yọ tìtàlẹ̀ àpàtì yóò mọ̀ wọ́sọ̀ wọn kò ní jẹ́ pé ń sòbí kò sì tọ́ súnà kó tẹ́ pàtó dúdú ní ọmọ wọ̀ báwọn kan ti máa ṣe gẹ́gẹ́ bí òtún ṣe tọ̀ náà kápẹ́ yọ wà lọ dánrí rẹ̀ kó ń dóró nítorí kí wọ́n lè máa gbọ́ pọ̀ ń kú. kò sì sínú lànà kó gbé fọ́tò ọkọ̀ ń wájú kọ́ máa wá wò gbogbo ìgbà kọ́ máa bú sẹ́kún kò sínú lànà. kò sì sínú lànà pé kọ́ yọ yẹtí létí ẹlòmíràn wá yọ yẹtí létí yọ wá tètè polówó bí ọkùnrin nígbè torí kọ́ pọ̀ ń kú. kò sínú lànà wọn máa jáde fòtìfòtì tí mùsùlùmí ni pé ó jókòó lójú kan náà bẹ kò sí burú pípọ̀ ya ń rẹ̀ kò burú pípọ̀ ya ń yọ wẹ̀ kò gbọdọ̀ máa rùn yọ fún ẹnu kò gbọdọ̀ máa jẹ́ kẹ́nu wọn máa rùn so bákan náà tí ìkànnà rẹ̀ bá gùn yóò rí i kò sì burúkú ti fárun abẹ́ ti fárun abíyá ní gbogbo ìgbà yẹn nínú àwọn kan tó jẹ súnà ní sèpọrọ sòṣùgbọ́n à ń kó àtíkè à ń lo ìpàdé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yóò jìnnà ní àsìkò ìwọ ló sì jẹ́ fún obìnrin báyìí láti jẹ́ni tí yóò fojú sàn wọkọ̀ lásìkò yẹn. yóò jókòó ìjókòó rẹ̀ yìí jẹ́ ẹ̀sìn tọ́lọ́wọ́n fẹ̀sán torí ẹ̀ yóò jókòó ìjókòó rẹ̀ yìí jẹ́ ìrònú nípa dáadáa rẹ̀ tó sá láìsí pọ̀ tọ́lọ́wọ́n bá ti wá mú lọ ní gbogbo eléyìí lẹ́nu kàtí láǹfààní ní yìí tó bá ti wá jókòó yìí tó bá ti fi oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá kálá àti mẹ́wàá ó ti parí nù ọlẹ́tọ̀ nìkan láti fèrè ó lè lọ́kọ̀ mi gbà yín kí ni ọmọ á jẹ kí ni ọmọ á lò gbóni ó ti rí láti tó ti sẹ ẹjà lọ́wọ́ yìí ìgbà tó kọ́ ń bẹ láyé ọkọ ni mọ̀ ọkọ ti wá kú kò sọ́kọ mọ́ báwo wá ni yóò ti máa jẹ. báwo ni ó ti ṣe máa mú eléyìí ń bẹ nínú àwọn nǹkan tó ti gé tí ọba ti tẹlẹ pé èèyàn kú wọn kàn máa wò pé tọkí wọn ni wọn sọ ni tí èèyàn bá kú irú yìí máa ń jẹyọ púpọ̀ àwọn ti máa jẹ bó ti máa mú ìgbà ọkọ ń bẹ láyé ò kíkí bóyá wọn ti jẹ tó àpò rẹ sí mẹ́fà láàrin oṣù mẹ́rin gbàgbà tó ti kọ́ ń gbọ́ àyàn wọn gbé wa ọlọ́lọ́mọ ìtumọ̀ ti fún ti rà láàrin oṣù mẹ́rin ọlọ́lọ́mọ iye ẹran ọlọ́lọ́mọ iye ẹja ṣùgbọ́n gbàtẹ́ nìkan ń gbé wa àmàlà níṣẹ́ tó ti wá kú ní ìsìn ìdálókòwò rẹ̀ dálẹ̀ láyé kálukú mojú owó yìí àwọn ọmọ tó ti kọ́ àwọn ẹ̀yà wọn náà ni ó jókòó ọ̀pọ̀lọpọ̀ nínú wọn mọ̀ yàrá ni wọ́n bá rí èlòfílẹ̀ lónìí kò tún ní yọjú mọ́ subhanallah tí òkú tó kú bá fowó lẹ̀ kí lẹ̀ ń dàgbà títí ẹ tètè dúkìá rẹ̀ kí kálukú ọmọ ìjọba kan káwọn ìyá ọmọ tọ́ máa gba sàrà nígbà tí náà káwọn ìyá yìí ní owó tiwọn ẹ lọ bá ń fi ránjẹ lé ní owó wọn. tó bá ti dẹ́pọ̀ kan náà àwọn ọmọ yọ máa gbé ní tí màmá rẹ̀ ọmọ jẹ tí ọmọ lò alihamudulilayi sòṣùgbọ́n pàtàkì sáà ní pé à ń jókòó ìjókòó àìjà ti kpọkọ pé nǹkan tó gbọ́dọ̀ sèyìn àwa lè fi sèkẹwọ wà lẹni tí ọmọ gàrí wa káwá ti torí rẹ̀ jáde yálà olówó lẹni tó kú àbáláyìn ọgbọ́dọ̀ jò òdúró fún ọba ní nǹkan tó filẹ̀ dípò fún wọn làwọn fẹ́ pín nǹkan kan ibi nǹkan kan wà lẹ́ ń pín tí wọn bá rí nǹkan kan filẹ̀ dípò pẹ́ẹ́pẹ́ pín kò burú tabarẹ́ nìkan náà àwọn mùsùlùmí tó ti pín ran àwọn obìnrin tí wọ́n jókòó yìí lọ́wọ́ láti jẹ́ kí wọ́n rí kan jẹ kí wọ́n rí nǹkan lò lásìkò tí wọ́n fi jókòó yìí eléyìí tó túmọ̀ sí kékeré ayé obìnrin ọlọ́run ọba dà kó líǹkì má gbèsè ayé pé níyì ọkùnrin ní gbogbo gbà nítorí pé ìgbà tó kọ rẹ̀ ń bẹ láyé láṣẹ ọkọ kan òwúlò náà ní lọ́dọ̀ gbogbo obìnrin nígbà tó ń bẹ láyé àmọ́ wọn kì í máa yìí lórí ìgbà tó bá kú àbọ̀kọ̀ wọn lẹ̀. سيذكرني قومي إذا جد جدهم وفي ليلة ظلماء يفتقد البدر ní àwọn èèyàn mi ọmọ ìta ni mí ní ìgbà tí wàhálà bá dojú àmì fún ọ̀rẹ́ ní báwọn yanjú ọ̀rọ̀ fún orí mi má ń jẹ́ náà wọ́n mọ̀ ní torí pé ńgbà téèyàn bá ń bẹ wọn èèmọ iye ẹni pé yorùbá náà máa ń ṣàdúrà kan kọ́ lọ́ọ́ mọ̀jà ṣe kí ni mọ̀jà mọ̀ iye ara wa. ó ní torí pé ńgbà tó kùn bá sókùn tó bá sókùn kùn bíríbírí làwọn èèyàn máa mọ iye ra wọ̀ náà máa mọ iye òṣùpá ẹ̀mí. tó ó ní ńgbà tí wọn bá rí mi má wọn mọ iye mi kí ẹ bó ti jẹ́ pé ńgbà tó kùn bá sókùn kùn bíríbírí náà máa mọ iye òṣùpá. torí di eléyìí ọwọ́ oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá yẹn obìnrin ní ìtì ẹ̀ máa dàbí ìgbà tí gbogbo nǹkan tẹ̀ dá olúwa lójú láyé kìí ṣe torí ìpè ọ̀yà ọkọ̀ kú lásán ba kí láwọn máa jẹ gan wàhálà ni ẹlòmíì ti ń jáde táàfin fi ń sàpèjúwe táàfin rí nǹkan sàpèjúwe wọn wọ́n wà pọ̀ láti jáde ní kí ẹ ti bá wọn nítorí pé bolo ti fẹ́ oúnjẹ. kò sẹ́ni tó mọ̀ á tó ń torí de ilé ilé ìtumọ̀ sí pé mẹ́ẹ̀ẹ́dógún ọlọ́ọ̀ni kọkùnrin ọmọ àti inú gbèsè ayò ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ aláìmọ̀ orí lọ́lọ́ọ̀dà sànàfi kọkùnrin oṣù sùúrù kó sàn mara ibi tá a dùn sí ni lónìí ọlọ́run akóso àánú wa kó fi wá mọ́ni kó fi wá sí fún gẹ́rẹ́ subhanahu wa rahmatulahi ashhadu an la ilaha illa anta. léegun kèso lóró bíi ọmọlẹ́yìn pọ́ọ̀lù oṣù ah, mẹ́rin àti ìdánwò tẹ̀bí ìyàwó rẹ̀ tẹ̀bí wọn náà lọ́lọ́ fẹ́. kìí ṣe ìyàwó rẹ̀ àlè rẹ̀ ni ọ̀rọ̀ àwọn ìyàwó lọ́lọ́run ti sọ kìí sọ̀rọ̀ àwọn àlè nítorí pé ntálẹ̀ ọ̀jẹ̀ nínú òfin ọlọ́run ló kó. òkúta ní ọ̀jẹ̀ so àlè kìí sopó kìí jókòó kìí jókòó jókòó pé ọkọ̀ òun kú àlè lélẹ̀ yẹn wàhálà èyí ẹni tó ti mú tó fi kan náà òfin yẹn gbogbo yòókù náà kò ní jogún kan kò ní kan lẹ́yìn náà ọmọ tẹ́yìn náà ti dẹ́rìí sí ipá lè ní fáìdì rẹ̀ ó tún dúdú wọn àjọ lọ ìkọ́ lọ́wọ́ sàn. bẹ́ẹ̀ni bàbá rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ àbúrò rẹ̀ ọmọ rẹ̀ ìgbàmẹ́ta náà ni ó fi bànújẹ́ tó fi kún òṣòdì àti tó bá jẹ́ ọkọ rẹ̀ ẹgbẹ́ ọkọ ga mẹ́ta mélòó láàyò nínú oṣù mẹ́rin àtijọ́ àtòrò mẹ́wàá one twenty approximately plus ten ó di kíni one thirty divided by three. Forty hmm? kíni forty forty three point three points. so ọlá tó lọ ń gbé fáwọn ọkọ yẹn ga ẹ má ti lò náà. àwọn ìwé ìwé ìjẹ́ lọ pé obìnrin tí mo fi ìjú ti wọlé pé ó máa ó máa ó máa ṣe ìjà pẹ̀lú ìṣẹ̀lẹ̀ máa ní ìṣẹ̀lẹ̀ máa. yóò jogun. wọ́n O pè é sáré pé òbí òbí ti fẹ́ yàwó. ó ti fẹ́ náà kò yóò ṣe dandan fún obìnrin yẹn rọrùn lọ ṣèbí ìgbà tẹ̀yìn fẹ́ra ẹni bẹ́ẹ̀ lẹ́lẹ́rìí àwọn ẹlẹ́rìí ni wọ́n á bàjẹ́ ara dáwé náà pé má fẹ́ yàwó kọ̀rọ̀ àwọn ẹlẹ́rìí ni wọ́n ti fẹ́ àná. ọgbọ́dọ̀ jáde kí sẹ́kíù ọ̀sẹ̀ lọ. obìnrin ó lóyún kíkọ ọkọ ìwà lápá ní kíkọ ẹyọ sí kíkà rẹ náà. ó di ìgbà tó bá tó bímọ ìní àìjà rẹ náà. a sọ pé ọkọ rẹ kọ ní ìlú ẹ̀gbọ́n lọ́la ìjà rẹ náà. ó ti tán náà. tí o lè dápadà ní àárín ìgbà yóò tún fẹ́ yóò wá sọ́dá jimmy àtàwọn ẹlẹ́rìí ṣùgbọ́n àwọn kúkúrú kò lè bímọ kíákíá ọlọ́run ló bímọ lọ́la náà. tó wá òun náà lẹ́yìn ọ̀kan yẹn náà pé ṣé ẹ̀ máa ka kí ó lẹ́yìn lè máa mú wọn ni bẹ́ẹ̀ à máa kà ní kíákíá anábìlẹ̀ ìbọ̀dọ̀ tó ṣe bẹ́ẹ̀ mọ́ ilẹ̀ àbí fún mi kìtà àyàfi fàtíà nìkan ẹ̀ ẹ̀ nà wò lásọ̀ lásà lè má lẹ́nu yà kọ́ra bí ha gbogbo ẹni tí o bá ń ké fàtíà òní o. àdéhùn kan náà ṣe pẹ̀lú méjì ẹlẹ́ẹ̀kejì àwọn tó wá táwọn kan fẹ́ lò wípé wọ́n ní ká má kà fàtíà wọn sọ pé ká má kà bẹ̀ ìdáná ti sọ ni pé máàlì ònà ẹ̀dá olùkọ́ra kí ló dé tẹ̀ ń já olùkọ́ra nígbà wọn nílẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé ẹ̀gbọ́dọ̀ ké mọ́ ẹ̀gbọ́dọ̀ ká ké mọ́ kò sí mẹ́ náà wọ́n á lò.

lọ́wọ́ láti alhamdulillah ẹni tó ṣe ẹ̀ka nínú mẹ́sàlásì kan oníkàlùkù lè máa yan náà fi láàrin ní ayé ibi tí ń ti ṣe sòṣùgbọ́n ilẹ̀ fẹ́ kí wọn ẹgbẹ̀rún disturb ara àdúgbò àbí ẹ̀yẹ wọn torí pé ńgbà míì àwọn nǹkan tá à máa ń ṣe wọ́n takò fún ọlọ́run lápá àpò mi òru lápè àwọn ẹgbẹ́ ọlọ́run sùn gbogbo èèyàn kọ́ ni mùsùlùmí kọ́dà tó bá pa àwùjọ gbogbo èèyàn tó mùsùlùmí spíkọ́ ọmọ wa ti sẹ́ torí pé ẹ̀yìn ń ṣe ẹ̀sìn ká àbí òye so ẹ̀ ń disturb public order ni àtẹ́pẹ́ ìlẹ́fẹ́ kírun ṣe é máa kà lọ́nà tó jẹ́ pé ẹ̀yin náà lè máa kọ́ńtẹ́ ń kà ẹ̀ má disturb everybody àjẹbù sí jẹ́ mẹ́ ọwọ́ á ní ọ̀fẹ́fẹ́ rẹ̀ píkà ó sì wó sí pé tó bá fẹ́ dúró nílé rẹ̀ kò ní rọrùn tà tó bá fi ilé lẹ̀ tó lọ fẹ́ píkà ilé rẹ̀ ò ní rọrùn àdúgbò rẹ̀ kìnnìkan ṣé náà pé ẹ̀ píkà ẹ̀ ẹni tó bá lè ṣe ẹni tó bá lè ṣe kọ́kọ́ dúmọ́ sẹ́rẹ̀ náà máa rẹ̀ tuntun. wọ́n fẹ́ ṣe ìgbéyàwó tó bá ti bàlágbà láti ṣe ìgbéyàwó tó lè ní kápá tó lè jẹ́ èèyàn tó yẹ pé wọ́n máa ní àwọn ẹ̀mọ́ṣọ́nà ọ̀kọ̀ọ̀kan tó yẹ pé kí ní sáà sọ pé kó máa gbà kò sọ́rú bírèkì ẹ̀dà pé dáadáa tẹ̀sí sùúrù oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá náà ọlọ́run ti mọ̀ fún àwọn obìnrin. àlàyé náà tó ti síwájú bẹ́ẹ̀ náà oṣù mẹ́rin obìnrin lè fi sùn lẹ́yìn rẹ̀ tọ̀. ó túmọ̀ sí pé tóṣù mẹ́rin bá ti gbogbo tètè lọ́kọ tó bá fẹ́ lọ́kọ tó bá fẹ́ lọ́kọ kó tètè lọ́kọ. àyíká tẹ́rì yẹn lágbára nínú agbára tó ní ní pé nìsín obìnrin kan ọ̀nà kókó òun ó ti kú ó tó wá san owó ájì wọ́n tó wá gbéra àlùfù gbéra ń ṣe jíjà wọn ní Madina àkọ́kọ́ lọ kótó tí wọn gbé ihram láti Madina àti Mẹ́kà láti sọ yìí dáhùn ọgbọdọ padà sí Nàìjíríà kókò tí gbé ihram yọ padà sí Nàìjíríà kó lọ bẹ̀rẹ̀ ìdá rẹ wọn sọ pé ní emotional feeling kò sí àyè emotion kankan yọ padà síbi títí ń bọ̀ láti lọ sí kí owó ipò wọn á lọ kàn lọ pẹ̀lú tó owó kan pọ̀ alófin ni fa àbí tí máa ti ń ṣe àti lọ tó wá gbọ́ kékeré nítorí ọmọ ṣẹlẹ̀ ni kámá kámá kámá kámá kámá táàdì bá ti tán báyìí gbogbo pàlú àkọ́kọ́ pèsè ìlú ti nàìjíríà tí wọ́n lọ ha abẹ́ fóṣù kan náà ẹgbẹ́ ti rè é. dáadáa àmọ́ kìí ṣe tó gé nítorí ṣèlérí ni òṣèlú ìtàn gbé síléètì rẹ̀ kalẹ̀ wọ́n bá bá irú sùkú dáhùn mọ́mọ́mọ́ náà sáré kùsùn. ìbí kí ni tó máa pé obìnrin fẹ́ rí dá tí wàá tó wákàtí mẹ́fà wọn bá di rí èyí dà náà dà ẹ̀kọ́ èyí dà ti sọnù ti pẹ́ náà mhm. wọn ò béèrè bẹ́ẹ̀ aláwọn ò béèrè bẹ́ẹ̀ èmi kan ta pẹ̀tù ẹ̀ wọ́n lọ́wọ́ àbẹ̀yẹ náà. Thank mhm. you. Mhm ẹ̀rọ̀n tí ọba gbọ́ kọ̀ sẹ́nu. ọjọ́ tó bá ti bẹ̀rẹ̀ ọjọ́ tó bá ti bẹ̀rẹ̀ ìjókòó yẹn náà lábẹ́rẹ́ sí oṣù mẹ́rin àtòrú mẹ́wàá. kìí ṣe pé ìgbà tó gbọ́ ní ìfi bí oṣù àwẹ̀ rọ̀mọ́fọ́ọ̀nù yìí tó ṣe pé ń jẹ́ dáhùn yẹn rọ́ṣù. Ọ bụ jẹ bí ìgbà tí sojú àkọ́kọ́ ẹ̀jẹ̀ tá a máa wọ ọ̀rọ̀ ẹ̀ka òkè méjì ike ẹ̀ ìgbà tí àwọn ẹ̀jẹ̀ méjì ohun gbogbo wa níta àwẹ̀ kọ̀ọ̀kan àwẹ̀ kọ̀ọ̀kan nítorí pé ààrí ti bẹ̀rẹ̀ ìgbà táàrí táàfi bẹ̀rẹ̀ ọlọ́run bò ní fìyà rẹ̀ jẹ wá nǹkan tó kà sẹ́kù tí wọ́n ní wọ́n rúṣù lọ́nà táwọn owó fi jẹ́ méjìdínlọ́gbọ̀n àjẹpẹ́ gbogbo wa lẹ́yìn àwẹ̀ á san àwẹ̀ kan padà mọ̀tò máa ń rí oṣù lọ́nà tí àwọn owó tó fi jẹ́ mọ́kàndínlọ́gbọ̀n alhamdulillah ẹnìkan tí ó sọ fún ọ náà fi ṣẹ̀rí àgbo tó gbà kan kò sí àjẹpẹ́ ṣojú torí ẹ̀ ńgbà tó náà gbọ́ kọ́kọ́ kú àbí òye sèǹjọ́ tó tó gbọ́ náà ni ó bẹ̀rẹ̀ rí dà rẹ̀ tọ́lọ́ náà bò ní fi àjẹyàn lórí nǹkan tó adúgbò tó mọ̀ ọ́ ma ọ́ gbòòrò tó abẹ́ sí yà náà. Thank you wọ́n ní báwo ni ó sì máa sókè tí wọ́n fi mọ̀ pé ń wọ́kọ̀ á sọ pé bóò ní sẹ́ńsì kó tó di pọ́ lọ́kọ̀ tí wọ́n fi mọ̀ pé ń wọ́kọ̀. Nam? Nam? Nam? kò bójú kan ló fẹ́ pé èyíṣẹ́ yìí béèrè wọ́n ti fẹ́ kó tó máa bójú. ẹni tó fà á sí béèrè yẹn tó fi ń wò kó lé ni torí pé tí wọ́n ń béèrè ń pa ẹ̀ ọ̀ọ́nyá kọ́sọ́ pé kì í bójú tẹ́lẹ̀ ìyàtọ̀ ńlọ́kọ tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ sí bójú tí wọ́n á sọ fún ọ pé gbogbo obìnrin láyé ìlọ́wọ́ á jẹ́ pé wọ́n èé bójú kó tó lọ́kọ màá lọ́kọ tí ń bójú ìlú dẹ́gbẹ́ ògbìn yẹn ń bójú ńkọ́ tó ṣe pé gbogbo obìnrin pátákáàpà àtẹ̀tẹ̀ ti lọ́kọ̀ àtẹ̀tẹ̀ ti lọ́kọ̀ ọbaṣá ti dàgbà débi kan yóò bójú bóyá ti mọ̀ pé wọ́n kù. fa wọn pé nàìjíríà làwọn lẹ́yìn mọ̀ lẹ́yìn fún pé bóyá ti mọ̀ ta obìnrin ti ń wọ́kọ̀ kọ̀ bá wọ jìlbá fún gbogbo orí rẹ̀ láti fi òkè títí kókósẹ̀ rẹ̀ tàbí títí dé kánà rẹ̀ dá tẹlẹsẹ rẹ so tí máa ń wọkọ ní ìlú tí gbogbo obìnrin ti ń bójú àmọ́ ètò ti lọkọ àmọ́ òsì ní ìdíkà tó àti wọ́n ní kí n ò rí charge. à ń bẹ lọ́nkọ́ máa bòrò à ń bẹ lọ́nkọ́ máa bòrò náà sáré Thank you. ó ti mọ àkótó lọ ó ti mọ àkótó lọ mm-hmm. àlọ́ ń ti mọ kọ́ kú fún tó gbéra lé ó sì ti sanwó kò sí wàhálà eléyìí ń rọrùn yóò ní kí wọ́n bọ̀ ń dá owó ń dúró di ẹ̀mí yóò ní kí wọ́n bọ̀ ń dá owó ń dúró di ẹ̀mí àbí òye so tó bá sì wọlé withdraw owó rẹ̀ kí ẹ rọrùn púpọ̀ àríkùsọ̀rọ̀ kéèsì ọ̀lọ́ ní kíní. Ní Mo lè bọ́ ọkọ lẹ̀. O lè bọ́ ọ lẹ̀ ṣe kó lè kọ́. O lè bọ́ ọ bí ẹ̀wù àmọ́ kò lè kọ́ báàmì ọ̀fẹ́ bẹ́ẹ̀. ti amúlẹ̀kùn yẹn. Náà. Wọ́n gbọ́n ti jọ wà tẹ́lẹ̀ kó tó di pé wọ́n fún wọn so èyí. Wọ́n gbọ́n ti kọ́kọ́ jọ dàrán. Torí pé mi ò gbọ́ ìgbà dáadáa, nǹkan àti ní wọ́n ti jọ ń gbé kótó di fún wa bẹ̀rẹ̀ sí jọ máa gbé bí ọkọ̀ àti àwa ara wọn tí wọ́n ti kọ́kọ́ jọ dáa. ìwọ lọ ṣẹlẹ̀. ok wọn sì wọlé. tọ́. kò sẹ́ni tó pé lẹ́sẹ̀. àní kò pẹ́ kò sẹ́ni tó pé yóò bá ìròyìn mi. ok ok. ṣe béèrè tó fẹ́ ṣe direct àtọwájá bá di pé wọ́n jọ gbé ní pọpọtẹ ó gángan. Mhm. ó ní bí ẹgbẹ́ mi yí ó jẹ́ ká tó ní ti wà ní ìgbéyà ọ̀mọ̀lọ́mù tẹ̀lé ní pé ọjẹ́ ọ̀rọ̀ pọ̀ bẹ́ẹ̀. ìgbẹ́ lọ́wọ́ pé àwọn èyí ni bàbá lílọ sábà máa ń lò tí ó bẹ́ẹ̀ lẹ́sọ̀ọ́ ah. sórí ìbéèrè wọn yẹ kó pẹ́ bẹ́ẹ̀ kí ni ìdájọ́ obìnrin ọmọ abẹ pẹ̀lú ọkọ tí èké òun kọtọ kó wà pẹ̀lú wọn òfin ṣẹlẹ àtútù wọn ká torí ń jẹ tọkọ ọba ti kírun náà bá wọ káàfẹ ó ti di kèfèrí wàlá ẹjọ zòlè mọ àti mùsùlùmẹtìn àǹtẹbùkọ kẹsàwó tẹsán lérọlẹ káàfẹ mùsùlùmí bìnrin ọgbọdọ sẹkù bíyàwó fún kèfèrí kan torí ẹ̀ láti sọ pé ẹ máa kírun ẹ máa kírun torí gbogbo nǹkan ló lù ẹ̀ ń tó ń pé yàwó nǹkan ó lù zẹ̀ àmọ́ àtẹ́yẹ pé ẹ̀yin náà pé lùtí òsófin ọ̀tẹ́sẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tí èkí òun irú àwọn àwùjọ yìí ń bọ̀ bá ti di kí wọ́n pàdánù àwọn ìyàwó wọn sẹ́yìn gómìnà láti ọmọ fún nàánú gbọ́n jẹ́ pé tọ́ tó ìtẹ̀mí tí ìtẹ̀mí kẹfẹ́ lásán ni wọ́n ń ṣe kìí ṣe tẹ̀mí tó lọ́wọ́ bá ń fẹ́ torí ẹ̀ lọ́fà ló fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ ń fi bàjẹ́ sayọ̀